àgbáláyé bẹ́ẹ̀ ni àti dé bí a ṣe máa ń dé a wà lọ́dọ̀ èrìjọ àti ọkàn ọlọ́run prophet ọlọ́runbẹ michael ibẹ̀ ni a wà nílùú èkó ń bí bàbá ẹ kú jókòó ẹ kú ṣe ẹ ìbéèrè ta ní fún ilé ìdáfẹ́ka yànnà lórí ètò fún wa lẹ́nu wípé tó bá ń sọ̀rọ̀ nípa ògo gbogbo wa la mọ̀ pé ògo jẹ́ nǹkan tí ó lágbára tí gbogbo èèyàn dẹ̀ máa ń fẹ́ ní ṣùgbọ́n àwọn kan ní wọ́n máa ń jalè ògo wípé bí kéèyàn gba ògo táyé fún kẹ́hìndé kéèyàn gbògo àbúrò fún ẹ̀gbọ́n kọ́kọ́ gbògo ọkọ àbí kí aya gbògo ọkọ ẹjọ́ ṣé bẹ́ẹ̀ náà ni ṣé wọ́n ń jalè ògo lóòótọ́. olóòtú ọ̀rọ̀ ńlá lè sọ yẹn níbi tẹ́ ìgbà yìí ẹ̀mí ọlọ́run ló darí yín wọ́n máa ń jalè ògo mo rántí orin kan tó sọ pé àwọn kan ti ṣọ̀tẹ̀ wọ́n ti gbogbo omi fọ́mọ wọn àwọn kan ti ṣọ̀tẹ̀ wọ́n ti gbogbo omi fára wọn èmi ológo rèé olúwa gbogbo mi fún mi sá mà wọ́n máa ń jalè ògo ẹ̀rí oníkálukú wọn máa fura tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé ìka ènìyàn ni wọ́n ẹ̀rí tó jẹ́ pé wọ́n máa wádìí ọmọ ẹgbẹ́ ìjọ tó ń bí ọmọ yẹn kankan báyìí ṣẹlẹ̀ o àwọn sọ fún wọn pé ọmọ tó dé o ara ni o ara ọ̀tọ̀ ni kí lẹ máa ṣe táwọn máa ni ṣé ọmọ yẹn máa wá dé kó máa pe àwọn ẹ̀gbọ́n ẹ̀ kó ọmọ ìyáálé mi mà ní ọmọ ìyàwó mi mà ní ẹ máa wá kàn ṣe sí o orúkọ ìyá ẹ̀rí orúkọ bàbá ẹ̀rí orúkọ ẹ̀rí tó ń sọ níjọ́ yẹn so ọmọ máa wá ọ̀nà láti gba ògo ògo mi ò dẹ̀ ṣe é gbà ọkàn máa dojú ògo ẹ̀rù kó má ro ògo ẹ̀rù pẹ̀tọ́gò mi ó ṣe é gbà tá a sọ pé ẹ jẹ́ kí ògo yẹn kó máa pọ̀ ṣẹ́rí àwọn ìyá tá a tó ń bí wa yìí náà oríṣiríṣi ni mo rántí ọmọ mi ọmọkùnrin kan tó jẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ níyá wọn fẹ́ àti bàbá àti bàbá tó bí ẹ̀gbọ́n yẹn ṣùgbọ́n àwọn tó kù nígbà tọkọ ẹ̀ ti kú tó ti lọ fọ́kọ mi àwọn tó kù tí wọ́n bí ó make sure pé ògo ọmọ tí mo rí yẹn ó gbà fún ẹ̀gbọ́n ẹ̀ torógbò yẹn ló jẹ́ kó tàn jù ṣùgbọ́n mọ́ ẹ wá sọ́dọ̀ bí mo ṣe ní mo ní ah wọ́n ti gbògbó lọ lọ́wọ́ ẹ̀ ó ní dáàdì òun náà máa ń fura òun kàwé òun jáde òun lọ yunifásitì òun jáde gbogbo nǹkan tóun kàn ń lé tó bóun ṣe mọ̀wé tó ó rí báyìí ní sọ́ọ̀bì ẹnìkan síwájú ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mo máa fẹ́ rí màmá yín mọ́mì ẹ̀ wà níbàdàn tí màmá yín bá tó bá ṣì wà láyé mọ́mì àwọn wà láyé wọ́n bá lọ kùn màmá wa màmá kí lọ́mọ yìí ṣe fún yín gbogbo ṣe kọ́kọ́ fún wọn ló ń bí ogun wọn ní bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ bí wọn ṣùgbọ́n àwọn kan wà fẹ́ tó ó náà ṣiṣẹ́ àfikẹ́ ìgbàdúrà fọmọ yìí lójú mi níwà èmi ti ní nǹkan tí mo ti bẹ ọlọ́run sílẹ̀ la ṣe ìsapá la gba ògo yẹn padà fún ọmọ wọ́n ń gba ògo pàápàá ilé tó bá ti jẹ́ pé bàbá kan ìyàwó mẹ́ta bàbá kan ìyàwó mẹ́rin ìyá mi ìdèmí kò mí ní pé bàbá kan ìyàwó mẹ́rin òun fúnra rẹ̀ ìyá yẹn fúnra rẹ̀ ó máa láìkí ọmọ kan jù kan lọ á lè gba ògo ẹ̀gbọ́n agbèfàbúrò á gba ògo àbúrò agbèfẹ́gbọ́n mo rántí Eh, ìdílé kan náà tó ń bí wọn ẹ̀gbọ́n wọn dẹ̀ lọ ọ̀rọ̀ yìí ara mi ló ti ń oko yẹn wọ́n sọ wípé lágbájá yìí oko ẹ̀ máa tán èmi kan wà nínú ẹni tí mò ń sọ̀rọ̀ yìí o mo wà nínú ẹni náà tọ́ mórúkọ ẹ̀ lọ mo wà nínú ẹni náà so ó dẹ̀ mórúkọ gbogbo lọ sọ́dọ̀ babaláwo pé ẹ ṣe nígbà tó máa rí pé àwọn òkú kan wà tẹ́ pé wọn ò lè gbà wọn ò lè wọn ní òkè ẹ tẹrí òkú wọn ba òun ló máa ń ṣe láyé ọ̀pọ̀lọpọ̀ nísìn ẹlòmíì àkàwé tán kó fi ṣe òun rẹ kò ní fi ṣe wọ́n ti gba òkú onúwèé yẹn lọ wọ́n ti gbé fẹ́lómi tí o tẹ̀ kàwé rárá so wọn á kàn máa ṣe làálàálàálàálàálàálà so wọn máa ń gba ògo wọn máa ń gba ògo ọ̀nà ní ìtọ́jú tó máa fi ń gba ògo ni téèyàn bá bá ọmọ obìnrin àmì ilé ilé ẹja tó dá sílẹ̀ tí ò lọ síwájú ọmọbìnrin yẹn ló ó ní dájú twenty four seven ló ń lọ ṣọ́ọ̀ṣì mo ní à ṣé yẹn ló jókòó sí wo oṣó yin ọlọ́run o àjẹ́dẹ̀ yin ọlọ́run èmèrè dẹ̀ yin ọlọ́run ṣùgbọ́n ọmọbìnrin tí wọ́n tọ̀ lọ yẹn tí wọ́n tó lọ lù yẹn àìlù o gbogbo nǹkan tó bá ṣe nínú kó o fi sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ is better kó o fi sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n nítorí pé o ò ti fi sílẹ̀ kó máa bá tiẹ̀ lọ o ti lù lẹ́yìn ẹ̀ wà á rí pé ó tẹ́ra sílẹ̀ fún ẹ ẹ jọ ṣe àṣepọ̀ gbogbo àṣepọ̀ tẹ́ ti jọ ṣe ó ti ó ti ó ti bà nǹkan jẹ́ láti irun orí ẹ bí àtẹ́lẹsẹ̀ ó ti fa gbogbo mùdùmúdùn bẹ̀ àwọn àṣetì àṣetì. kó ṣe rere a kàn máa ṣiṣá ṣiṣá ṣiṣá ṣiṣá ibi táwọn ẹgbẹ́ gbà kọjá tó jẹ́ pé ó rọrùn fún wọn ìnira ló wọn máa fi ṣe ṣùgbọ́n ó máa máa mọ̀ nínú ara ẹ̀ pé òun ń ṣọmọ tó jẹ́ kó máa fìnira lùgbà àbí kó máa fìnira ṣe nǹkan téèyàn bá ti ń fìlì ẹ̀ ẹ̀rí pé bí mo ṣe ń ṣe ìbò ṣe bẹ́ẹ̀ wọ́n ti gba ògo lọ lọ́wọ́ onítọ̀hún wọ́n lè fòògùn gba ògo wọ́n lè fi ẹ̀mí òkùnkùn gba ògo bẹ́ẹ̀ ni wọ́n lè fi ìbálòpọ̀ wọ́n lè fi gba ògo that is why tẹ́ pé irú ẹlòmíì tó wẹ́ pé á ti níyàwó kan á kàn fi máa ṣe ṣoṣoṣoṣoṣo káàkiri irú àwọn ọmọ orúbí àwọn á béèrè pé fún mi níye báyìí tó máa sọ pé o máa fẹ́ fún wọn nítorí pé nǹkan tí wọ́n fẹ́ ṣe ń gbò bá lè ṣe nǹkan ìtàn máa ń pẹ́ ah, ẹgbẹ́ ṣé nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ yẹn ah, ẹ̀ ok a ní òun ti gbọ́ àwa fún mọ̀ọ́mọ̀ tẹ ara lẹ̀ fún nígbà míì ṣe rí ìgbà míì yẹn gbogbo ìṣerere onítọ̀hún yẹn ó ti kó lọ ọkùnrin náà ń ṣe bẹ́ẹ̀ o àwọn ọkùnrin náà ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá rí ọkùnrin èṣù torí bí èmèrè ṣe wà nínú obìnrin bẹ́ẹ̀ náà lèmèrè ṣe wà nínú ọkùnrin mo ti rí ẹni tó ṣe ìyàwó lẹ́nu ǹjọ́ tó ṣe ìyàwó ǹjọ́ kejì ǹjọ́ kejì fúnra ara wọn níbi iṣẹ́ náà sọ fún pé ok afún ẹ lówó báyìí lọ ṣe ìyàwó even wọ́n tún wá síbi ìgbéyàwó ẹ̀ ó dẹ̀ ṣe ìyàwó tán ó dẹ̀ di ǹjọ́ kejì ó dẹ̀ di kóun lọ síbi iṣẹ́ wọ́n dẹ̀ lọ lẹ́tà pé sacred àti àwọn ní kó lu two weeks lẹ́yìn ìgbéyàwó ẹ̀ wọ́n dẹ̀ ọ̀gá iléeṣẹ́ ló approve pé kóun lo two weeks pẹ̀lú ìyàwó òun wọ́n ní wẹ́ àwọn rí pé ó jẹ́ kó ti dé bẹ̀tì ẹlòmíì ti rọ́pò ẹ̀ wọ́n ṣe máa rọ́pò mi mọ́tò iléeṣẹ́ tó ń lò ó yá gbé sílẹ̀ ó wá di pé kò sí nǹkan kan nígbà tó ń wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ ọmọ tí ó fẹ́ níyàwó èmèrè ọmọ ni kingdom tí ọmọ yẹn ti wá gbogbo ẹni tó bá ti ń ba lájọṣepọ̀ ògo onítọ̀hún á máa lọ sí làwọn fi ń ṣe agbára tẹ́gbẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe níbẹ̀ wọ́n á lè máa rí ṣe wọ́n fẹ́ fi àjẹyàn wọ́n á rí fi di àjẹ so tó bá ti jẹ́ pé ọmọ yẹn bá ti ní àjọṣepọ̀ pẹ̀lú nìkan gbogbo òun náà máa dájọ́ wọn ń pààyàn wọn ń pààyàn ṣùgbọ́n tí àbálòpọ̀ bá ti wà òun máa pásáyé onítọ̀hún á wà láyé ṣùgbọ́n kò ní jẹ́yàn gbogbo nǹkan tó ń fi ìrọ̀rùn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ̀rẹ̀ sí fi abẹ̀rẹ̀ sí fi nira ṣe. ẹ ó bá di pé wọ́n ti gba ògbó ẹ̀ wọ́n ti já ògbó ẹ̀ gbà látara balùpà látara gẹ́gẹ́ ọ̀ṣẹ̀ kínní kan yóò kó ṣe é gbà padà. bàbá ògbó ṣe é gbà padà ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ yìí sí ògbó ṣe é gbà padà kò sì fi bẹ́ẹ̀ yìí sí torí ẹ tán bá ti gbogbo ẹ̀ lọ kó máa lu ọṣẹ kó máa lo ni kò sí nǹkan kan àfi tí ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ló ní agbára láti jẹ́ pé ibikíbi tí ẹni yẹn bá wà bójójú oorun bó jẹ́ kingdom wọn ẹ̀rí á gbà padà ẹ máa wo nínú ìwé ẹ nínú ẹ nínú ìwé mímọ́ ẹ̀rí pé dáfídì wọ́n gba ògo lọ lọ́wọ́ rẹ̀ nígbà tó ń gbogbo lọ àwọn èèyàn fẹ́ sọ lókùúta pa kí ni dáfídì wí ó nígboyà nínú ọlọ́run ó wá bẹ̀ pé ẹ bá mi béèrè lọ́wọ́ ọlọ́run ṣé màá gba ògo yìí padà àwọn ẹ̀tọ́ tó gbà lọ́wọ́ mi tó màá gbà ọlọ́run ti dáfídì lẹ́yìn ó ní àgbà padà dáfídì seven hundred thousand lówó oṣù tó dẹ̀ tún sọ fún ọmọ bóun ṣe ń ṣe kọ́lé ẹni tó dẹ̀ gba seventy thousand lówó oṣù ó ralẹ̀ ó dẹ̀ tún kọ́lé nítorí pé ògo yẹn tàn ṣùgbọ́n tibí tó ń gba seven hundred thousand wọ́n ń bàjẹ́ mu lọ́wọ́ wípé ìwọ nípa ìṣeré ẹ wọ́n ti block ẹ kò sí bó ṣe máa ṣe tẹ́gbẹ́ kò wo kò rojú ráyè kò ní kankan so ọ̀pọ̀lọpọ̀ náà máa ń gba ògo lọ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ pé n tó jẹ kó nítọ̀ òun yẹn ṣe lásìkò yẹn ni pé kó wá ọlọ́run rí kó wá wòlíì tiẹ̀ rí now kó máa béèrè lọ́wọ́ wòlíì yẹn pé ṣé nǹkan tẹ́ ń sọ yìí ṣé ohun tí ẹ̀mí mímọ́ sọ ni àbí nǹkan tẹ́ rò pé ẹ lè ṣe fóun kó wo yẹn padà tí ò bá ti ṣe pé ẹ̀mí mímọ́ ló sọ bàbá ìyẹn kàn máa ṣe lásán ni ìyẹn ni máa ṣe sọ fọ́pọ̀lọpọ̀ pé wò ó lè ṣe àṣeyọrí kan tẹ́mi mímọ́ ò bá ṣe ṣùgbọ́n tẹ́mi mímọ́ bá ṣe tẹ́mi mímọ́ bá ti dàpọ̀ pẹ̀lú ẹ̀ torí ẹni tó gbogbo ẹ lọ yẹn tí ò bá ṣọ́ra wàá gbà ẹ ní ẹ̀wọ̀n ògo yẹn because tó bá máa dá ògo yẹn padà fún ẹ fún ìwọ gbogbo nǹkan tó ti wà nínú ayé ẹ pátá òun lọ́lọ́run máa tọwọ́ bọ̀ ló máa gbà fún ẹ tọ́lọ́run bá dẹ̀ ti gbà fún ẹ ó possible kẹ́mi ẹ̀ má gbé mọ́ because wọ́n á gbà débi pé omi ara rẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á gbà ẹ̀yẹ́ wò gbà tí amani tó lépa Mọ́dékáì ẹ̀rí tó pinnu láti fi ẹ̀mí Mọ́dékáì ṣe ètùtù nítorí pé ó fẹ́ gbilẹ̀ ní ìlú Ṣúṣánì ẹ̀rí pé nígbà tí Mọ́dékáì fi gborúkọ Ọlọ́run ní ìjọ mẹ́ta péré Ọlọ́run gba ògo amani ó gbà fún Mọ́dékáì tó dẹ̀ sẹ́yìn pé ọba bọ́ òǹkà Ámánì ó wọ̀ fún gbogbo ilé tí amani ní ó fi Mọ́dékáì ṣe olórí rẹ̀ the next thing pé ò lè withstand gbogbo ọmọ ẹ̀ ògo míì tí wọn bá fẹ́ gbà padà ibi tọ́rọ̀ wà nìyẹn kò ń ṣojú lásán bàbá tí wọn bá sọ pé nǹkan fẹ́ gbà lò nǹkan fẹ́ gbàdúrà irọ́ pátápátá ni tí wọn lè protect ògo ẹ̀ kọ́ máa gbà ó lè gbà wẹ̀ ó lè gbàdúrà ṣùgbọ́n tó bá ti gba ògo lọ bàbá kò ń sọ̀rọ̀ pé mo fẹ́ gbàwẹ̀ àtàdúrà ni máa fi gbogbo padà ẹnìkan gbọ́dọ̀ dìde bíi wòlíì tó máa gba ògo yẹn nípasẹ̀ ẹ̀mí mímọ́ fẹ́ni tó gbogbo lọ́wọ́ ẹ̀. bàbá bàbá rẹ ni tí wọn ti gba ògo ẹ báyìí ẹ ti ẹ sún ẹ ṣàdúrà fún kí wọn fi nọ́mbà yà àti àdírẹ́sì kàkásẹ̀ lẹ́kọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún nǹkan tẹ́ ẹ sọ sá gbogbo ẹnikẹ́ni tí ayé ti gbògbó lọ́wọ́ ẹ̀ máa gbọ́ bí mo ti ń gbàdúrà yìí kíkankíkan níbikíbi tó bá wà mo fẹ́ pé tí n bá ti sọ àsọtẹ́lẹ̀ kan ṣo àmì mẹ́ta òun ni kò máa ṣe lórí àsọtẹ́lẹ̀ yẹn ọ̀rọ̀ mẹ́ta péré náà ni máa lè sọ fún ẹ gbogbo ẹni tí ayé ti gba ògbó lọ́wọ́ rẹ̀ ní orúkọ Jésù agbára tó ju agbára lọ kó gba ògbó náà fún lásìkò yìí gbogbo ẹnikẹ́ni tí ayé ti gba ògo lọ́wọ́ ẹ̀ tó ń fi ògo ẹ̀ pọ́n lójú mo pa láṣẹ ní orúkọ Jésù mo fẹ́ kí o gba ògo rẹ padà pẹ̀lú ẹ̀mí wọn. ìkẹta rèé gbogbo ẹni tí ayé gba ògo lọ́wọ́ ẹ̀ tó wá ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ ìlérí pẹ̀lú ọwọ́ agbára ipá àti agbára manakusa heli ẹnìkan mò ń bá wípé mo ti ń sọ̀rọ̀ yìí nítorí pé májẹ̀mú tán fi gbogbo lọ́wọ́ ẹ ó máa bàjẹ́ báyìí báyìí gbogbo májẹ̀mú tó fi gbogbo lọ́wọ́ ẹ ní orúkọ Jésù kó olúwa bàjẹ́ báyìí kókò yìí kó buyọ̀ Jésù olúwa wa ó lè pè mí tó bá ti ń fura sírú ẹ̀ àbí tí kankan ṣẹlẹ̀ nínú òkú ẹ̀ tó bá ti ń fura pé nọ́mbà yìí. àbákan yóò sọ nọ́mbà yìí eh, ètò wa tá à ń ta bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ sáà tó kọjá yìí. bẹ́ẹ̀ ni ah, eh, ètò wa ètò wa lọ lọ́wọ́lọ́wọ́ that is key of success ẹ̀yà eh, two thousand twenty three ẹ̀rí láì everyday láago mẹ́sàn-án láàárọ̀ títí dàgbo méjìlá ẹ̀mí ọlọ́run dẹ̀ sùn ká máa ká máa ká máa jẹun wá ká máa gbàwẹ̀ aago méjìlá péré náà la máa break gbogbo ẹ̀yin tí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ sọ fúnra yín kẹ́ ẹ má fi program ìṣeré ní nọ́mbà eight ọmọbọgẹ ní akíọdé ní òjòdú bágàbí gbangba ní program yìí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ níbi tí wọn náà lè ṣe rere ẹ̀rí níbi ìjẹta ìjẹrin láti Ìbàdàn làwọn èèyàn ti wá sí inú ètò yìí láti Ìbàdàn ẹnìkan wá láti Èkìtì tó dẹ̀ make sure kóun bá program yẹn so ìwọ tó wà lágbègbè tó wà níbì kan dìde kó wá sí program yìí báyìí ó ń lọ ó dẹ̀ máa lọ fún forty one days bákan náà ìṣọ́ òru ọlọ́sẹ̀ méje ó máa bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ Friday tó ń bọ̀ nìyẹn máa bẹ̀rẹ̀ mo rọ gbogbo wọn tó bá alábàápàdé ọ̀rọ̀ yìí ní ọ̀sẹ̀ kejì ní July ní Friday yẹn òun ló máa bẹ̀rẹ̀ ẹ tètè ẹ tètè kẹ dìde wì kẹ wá sí program yìí kí ẹ lè rí ìyípadà kíá torí tán bá gbogbo lọ́wọ́ ẹ inú program yìí wà gbogbo yẹn padà o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá jẹ́ pé nǹkan kan ń yọ ògbó ẹ lẹ́nu tó o bá wá sínú program yìí ó di dandan kó o ṣe àṣeyọrí ní orúkọ Jésù pè mí lórí fóònù yìí zero seven zero three six zero three eight seven five seven tàbí zero nine one three five six four two zero five seven màá pè lẹ́ẹ̀kan sí i zero seven zero three six zero three eight seven five seven tàbí zero nine one three five six four two zero five seven ní orúkọ Jésù lóṣù July gbogbo àlàó gbogbo àpàdé. bàbá akẹ́kọ̀ọ́ máa lọ ẹnìkan ó ń bèrè pé iṣẹ́ tí ó ní ògo iná tó lè gbogbo ó lè gbogbo omi ni tó lè wúlò fún. ẹni tó ní ògo iná. ẹ̀yìn kan á gba ti omi fún tó lè wúlò fún ẹni bẹ́ẹ̀. gbá tó ń ta mọ́tò ní nìbàdàn il y ṣùgbọ́n aṣọ fọkànbá pé ọ̀túnba já máa lọ sórí ṣíṣe kù èmi ti gbọ́ nígbà tẹ́ pé ẹni tó ṣògùn fún ọ náà ló sọ àṣírí nǹkan yìí fún wa a máa mọ nǹkan tá a máa ṣe wo wàá gba ògbó yẹn kọjá bó ṣe tọ́ sí ẹ bàbá yẹ mọ̀ pé téèyàn bá súnmọ́ wòlíì aródodo wòlíì nítorí pé ó jẹ́ ọ̀rẹ́ mi tó dẹ̀ tún súnmọ́ mi àwa gbé gbèsè nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo nǹkan ó kàn ó kàn rọ́ọ̀tì fọ́tùnba tẹ́lẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ Ni nìkan ràn ọ̀túnba lọ́wọ́ ló fún ten million ten million yẹn àṣírí ńlá ni mo sọ yìí òun lọ̀túnba fi bẹ̀rẹ̀ mọ́tò ní títà kó tó di èèyàn ńlá nísìn. bàbá a ó tún máa padà wá ní ọjọ́ mi ọjọ́ rẹ ibi tí adé náà ni a ó fi kọ́ sí ọ̀rọ̀ gbogbo ṣe sọ́kọ́lẹ̀ kan náà ó dàbọ̀ ó dìgbà